ìyàwó rẹ̀ lé ìwé. Òun tó ti kí ní ìyálé. Ọlọ́mọ ìyàwó mọ̀wé ti tòun lọ. Ó pèrò pọ̀ lọ́jọ́ kan. Wọ́n fi ìbọn papọ̀ mọ́ ìyàwó. Ó ṣe oúnjẹ aládùn rẹpẹtẹtẹ. Èyí tọmọdé lè jẹ. akọrin kí kó sì jẹ́ kó kú. ẹ wo ṣé olúwa mi ọba ẹ̀ sọ àwa má rí kí màmá ní. ọmọ ìyáálé ló kọ́ wọlé dé ló bá bẹ̀rẹ̀ sí oúnjẹ ká lé ṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ṣé yẹn lọ́mọ ìyáálé lọ gbé jẹ́ tó lọ́mọ bá kú bẹ́ẹ̀ lọ́mọ ìyàwó wọlé dé àṣàrò tó kún fún báláwù ṣóyè lọ́mọ ìyàwó lọ pé ọmọ jẹ́ lọ́mọ ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ nìyàwó wọlé dé bẹ́ẹ̀ ni. ìyálé wọlé dé ìyálé bá ká wọlé rí. àwọn mi ò professor mi dada, Oore ń dí àwọ̀ báyìíwọ̀. Ìwà rere ló gbé láyè tó wà dandan. Bàbá fún mi láyọ̀ mi ooo. Babisola ẹ ṣe rere dákun àwọ̀ àmọ́tẹ̀ má jà ọ̀nà kò má yà àwọ̀ àdìolú ọ̀nà kò má yà Babisola mi dábọ̀ ẹ ṣe rere àwọ̀ àmọ́tẹ̀ má ọkọ mo pé lọ́lá mi ìwà Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. At ShopRite, get all the essentials your family needs this Ramadan, like Cadbury 500 gram Bonvita beverage and 5 Luna evaporated milk for 2,399 naira 99 kobo, and 6 Motor Guinness bottles for 999 naira 99 kobo. Wishing you all a rewarding holy month. ShopRite, lower prices you can trust always. Prices valid till the 24th of April 2022. love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollanda Dairy and Chivita Fruit Juice. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn Ladies and gentlemen, we introduce to you the young man, that his bitter experience, has led to sweet experience. It is not by might nor by power, but by the special amazing grace of God. Ladies and gentlemen, we proudly present to you a loyal local of gospel tunes after the bay of his hometown and the gospel Makosa Maestro. Yinka Ayifale. This is Funfair. While why I'm in Lembe. People ask me the reason why I'm in Jojo. People ask me the reason why I suffer. All I said is my God is a miracle God. Hey. All I said is my God is a miracle God. So, just taste see that the Lord is good satisfy my longing, so he's good to me. Just this and that the Lord is good. yín Jésù lógo ṣẹgbọ́. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Everybody shout hallelujah. hallelujah. jésù lògo mo tẹnu mọ́. Jebe, jebe mi lóye bí mo ṣe yin Jésù mi. ṣebé mi lóye bí mo ṣe yin Jésù mi. mo ń tẹnu mọ́ ṣebé mi lóye bí mo ṣe yin Jésù mi. mo lè dọ̀bálẹ̀ kí n ṣá máa yin Jésù mi. mo lè dìde dúró kí n ṣá máa yin Jésù mi. mo lè fò sókè kí n ṣá máa yin Jésù mi mo tún lè jókòó kí n ṣá máa yin Jésù ìyá ṣebí mi ló yẹ bí mo ṣe ìyá. bí mo ṣe yin bàbá lógo. mo dé pẹ́ntikọ́sà gbogbo wọn yin Jésù ni. mo dé rìdíìmà gbogbo wọn yin Jésù ni. mo dé kérúbù gbogbo wọn yin Jésù ni. gbogbo sẹ̀lẹ̀ pátá gbogbo wọn yin Jésù ni anglican gbogbo wọn yin jésù ni. di apostolic pátá o gbogbo wọn yin jésù ni. ìjọ dípà gbogbo wọn yin jésù ni. ṣé báwọn lóye bọ́n ṣe hà. bọ́n ṣe yin bàbá lógo. má lọ má lọ má lọ díẹ̀díẹ̀ má lọ lẹ́sọ̀lẹ́sọ̀ má lọ díẹ̀díẹ̀ o. ọmọ jésù kristi. gbogbo candidate of heaven ẹ máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ o ọmọ jésù kristi. ẹni bá gba jésù àti dọ̀rẹ́ nìyẹn o. tó bá ti gba jésù àti dọ̀rẹ́ nìyẹn o. inú mi dùn ara mi yá gágá nígbà tán sọ fún mi pé ká lọ sílé ọlọ́run lọ́jọ́sìn. tó bá ti gba jésù àti àti dọ̀rẹ́ nìyẹn o tó bá ti gba jésù àti ọ̀rẹ́ nìyẹn. ìṣọmọ èmi ìṣọmọ lẹ́yìn ṣètàmọ́. àfọmọ lẹ́yìn jésù. mo lé mi kì í ṣọmọ lẹ́yìn ṣètànù. àfọmọ lẹ́yìn jésù. tó bá ti gba jésù àti dìpàdé nìyẹn tó bá ti gba jésù àti dọ̀rẹ́ nìyẹn bá ti gba Jésù àti dìpàdì dáadáa. tó bá ti gba Jésù àti dọ̀rẹ́ nìyẹn o. má lọ má lọ má lọ má lọ jẹ́ ká má lọ ká má lọ díẹ̀díẹ̀ o. ọmọ Jésù Kristi. ká má lọ lẹ́sọ̀lẹ́sọ̀. ọmọ Jésù Kristi. má lọ sẹ́ẹ̀ má má má lọ ẹ jẹ́ ká má lọ sẹ́ẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ ká máa jó lọ kádìdé tó fẹ́ fún ẹ̀yìn dà ẹ ṣó face ó dáná ẹ jẹ́ ká máa jó lọ ká máa jó ijó ti yá. mo ti ní Jésù mo ti lólùwà mo ti ní Jésù mo ti lólùwà ọkàn mi balẹ̀ mo ti lólùwà mo ti ní Jésù mo ti lólùwà mo ti ní Jésù mo ti lólùwà ọkàn mi balẹ̀ mo ti lólùwà mo ti ní Jésù lólùwà. sátẹ́lẹ̀ èmi ti ní Jésù lólùwà mo ti ní Jésù lò èmi ti ní Jésù lólúwa mo ti ní Jésù ó ti lólúwa ọkàn mi balẹ̀ o ó ti ṣẹ́gun ó ti gbé mi lékè mo ti lólúwa mo ti ní Jésù ó ti lólúwa ọkàn mi balẹ̀ o mo ti lólúwa mo ti ní Jésù lólúwa. sátẹ̀lẹ̀ èmi ti ní Jésù lólúwa mo ti ní Jésù olúwa o ayé pẹ̀lẹ́. èmi ti ní jésù lólúwa. mo ti ní jésù. Ale mo ti lò ó hallelúyà. mo ti ní jésù. Ale mo ti lò Aleluya hallelúyà. ọkàn mi balẹ̀ o. alẹ́ mo ti lò ó hallelúyà. mo ti ní jésù. Ale ó ti ṣẹ́gun. hallelúyà. ó ti gbé mi lékè. Ale ó ti kú mi láyọ̀. hallelúyà. bàbá ṣẹ́gun fún mi. Ale hallelujah hallelujah aleluya. mo ti lo olúwa o. ale mo ti ní ìgbàgbọ́. aleluya. mo ti lo olúwa o. ale mo ti ní ìgbàgbọ́. aleluya. sátẹ̀lẹ̀ èmi ti ní jésù lólúwa. èmi ti ní jésù lólúwa o. èmi ti ní jésù lólúwa mo ti ní jésù. alẹ́ mo ti lo olúwa mo ti ní jésù. alẹ́ mo ti lo olúwa mo ti ní jésù èmi ti ní Jésù lólúwa. mo ti ní Jésù lólúwa. èmi ti ní Jésù lólúwa. àìlá ọmọ bá ọ̀rẹ́ ní àtẹ̀rámọ́ṣẹ́ ni ebi kì í pagún dọjọ́ alẹ́ o. abẹ́bí bẹ̀rẹ̀ pàdé ojú òkun. ebi kì í pagún dọjọ́ alẹ́. abẹ́bí bẹ̀rẹ̀ pàdé ojú òkun. àìlágbádé owó kárí eré ẹ̀là. ilẹ̀ tí a òun lọ àgbà ẹ wá lọ́wọ́ bá ní kí lọ́dẹ. òun ló bá ń ṣírí ògún. ọmọdé dàgbà ẹ wá lọ́wọ́ bá ní kí lọ́dẹ. ó dé oníbàṣírí. ìwọ orí ìbàṣírí orí. ó dé oníbàṣírí o. ìwọ orí ìbàṣírí orí. èèkó náà wá. òun ní ìbàṣírí ọwọ́. èkìkọ náà wá. òun ní ìbàṣírí ọwọ́. èèkó tọ̀tún tó sì yẹn máa mówó wá tọ̀tún tó sì yẹn máa mówó wá orí adìyẹ kò ní burú mọ̀mọ́ orí adìyẹ ò ní burú mọ̀mọ́ kò yí dúdú nílé ayé ń bí. alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbèdè bàmí gbówó wá. kò ṣọ́jẹ. Ikú rèrè èso nínú gbó. Kò sómi kò jẹjẹ. Ikú rèrè èso nínú gbó. Ẹ̀yin ìyá mi o. Abèrè wá pàdé mi. Kájọ rówó lọ́jẹ̀lẹ̀ ayé. Kájọ rówó lọ́jẹ̀lẹ̀ ayé o. Agbe bá mi gbèrè tèmi bọ̀. Ẹni tí re bá wù. Agbe bá mi gbèrè tèmi bọ̀. Ẹni tí re bá wù ẹgbẹ́ kó náwó. Ire ń jí wa o. Ire ń jí wa. kọjá mi o àṣẹ o. anígilájẹ àyìnlá bẹ́yàn bá gbé kí n má ṣe tèmi bí kí n bá ju àfàyà ẹ̀kọ́ bí jàpá bá ju àfàyà ẹ̀kọ́ máa gbẹ̀yìn máa gbẹ̀yìn làgbá létí ìlú máa ṣẹ́gun ọ̀tá máa rẹ̀ ìyìn bí kú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ anigilajẹ àìlá ọmọ Yusufu kí wọn má má ka tèmi mọ́ wọn torí pé wọn kì í ka kílẹ̀kùn lógímọ́gí lóko lé wọn kì í kẹrù mọ́ wọn ọbẹ̀ níṣe. Ṣàngó òní ká mọ́ ṣáàmọ́ nǹkan ẹ bọ́ra a ò ní gbọ́ kú a ò ní gbọ́ rẹ̀lẹ̀. àyìnlá wọn ò ní gbọ́ kú mi o ìrèjì wọn èèyàn Aliu ìrèjì wọn o ẹni bá bẹ́ẹ̀. ikùn mìíràn gbé ọláyíwọlá àkànjí oní màmá òmẹbí ọ̀rẹ́ sí ìkírù ọmọ adégbèrò akíjọlá ò ní ìwẹ́lì nǹkan o ó ń bẹ lálàáfíà ara. àjàdá tó kù màmá rẹ̀ ó ń jẹun apẹ́ kò ṣe ó jọ mí lójú. náírà ń jọ. ó tún lọ fújì kan ó jẹun tó já mi lójú. owó dídá tàbí sọ̀rọ̀ iná lójú àgbo lọ́jọ́ tàbí jọyẹ. ó kàkà kò yẹn sápò níṣẹ́ ló ń kọ fún mi. yẹ́ra jàdá ẹ̀kan sára. àjàṣà ọmọ lọ́wọ́ mi ọmọ wúlò mọ́tòwó dé òkun náwó. ọmọ lọ́wọ́ ni ọmọ wúlò mọ́tòwó dé òkun náwó. ọmọ tí ó jẹ́ lẹ́yìn fún wa kó lù wá máa fi wọ́n wá. lọ́jọ́ tàbá dàgbà tàbá ó náwó níjọ yẹn mélòó gba gbé àjàsá. àròyìn mẹ́yìn bá délé bẹ́ẹ̀ ni tó lè fi. ó náwó níjọ yẹn mélòó gba gbé àjàsá. àròyìn. bàbá tún mọ làkólú a má pa ọ̀dà lẹ́yìn ẹ o. àárọ̀ yìí ni mo bá délé bẹ́ẹ̀ni ló lè bí. akọ ò ṣáńtà o. àgàdàdà ń sáré o. ọkọ tẹ sáńtà o. owó tó ta lójú àgbo. gbogbo ẹ̀ ló kó bá délé lájẹ́. jẹ́ pọ̀ o. lẹ́ni mọ̀tà ọlọ́tí níta ẹ̀ta àdátọ́ lé. ọ̀fọ̀. ẹ wá jó. aláfẹ́ ayé ẹ̀mí ọ̀fọ̀ o. ẹ wá jó. oníbàtà lọ̀rẹ́ oníjàngó. alábí oníjàngó lọ̀rẹ́ oníbàtà o. bó jẹ́ torí mi ò fi gbéra gan. bó jẹ́ torí a ò fi gbéra o omi ti kún kọjá afárá. omi ti kún kọjá afárá o. ẹni tí ò mọ̀wẹ̀ kó jọra o. ẹni tí ò mọ̀wẹ̀ jẹ́ o kí ẹ má wọ́dọ̀ àgbà mi wá. ajẹ́rìí kan kò léèrí kan ajẹ́rìí kan kò gbọ́dọ̀ rí jẹ́ ibi tí mo ṣe ń bẹ̀rẹ̀ torí ń jábọ́. gbogbo wa orin wa lọ́ọ́ ti lò ìgídá gbogbo orin wa ni wọ́n ti lò. bọ́mọdé bá tó lápò. bọ́mọdé bá tó àwa la ní ìlú ńlá lórí wa. la lò ìlú ńlá lórí wa. orin tó ń bẹ nílẹ̀ fún wa. látúkọ̀ lágòdò mi ò rẹ́ ní tó lè kọ́ gan. àwa la ní ìlú ńlá ọdún kan lágòdò mi ò rẹ́ni tó dolú ògbé o tó filẹ̀ dájọ́ bọ̀rà tó tẹ̀lé ẹ̀bọ̀rà ń ọmọ ìjẹ̀bú bá lóye. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. ìlú kan àbísà lálóyún lówó èdè bàbá èdè o. ede, bàbá èdè. ede, bàbá èdè o. ọ̀rọ̀ baba ọ̀rọ̀ o. èdè bàbá ede o. àṣà bàbá àṣà. èdè bàbá èdè o. agbórin ni ẹ bá wa kọ́ ẹ máa kọ́ lọ. èdè bàbá èdè o. agbórin ni ẹ bá wa kọ́ ẹ máa kọ́ lọ. èdè wa tó fi rán wa sáyé. Èdè bàbá ẹ̀. Òjò lórin wa àyíbó mi jà o. Èdè bàbá ẹ̀. Òjò lórin wa àyíbó mi sọ̀tẹ̀ o. Èdè bàbá ẹ̀. Torí bèjì bá dé àpárá lé para oko ni. Igi ọ̀pẹ lórin wa ọlọ́run ló ń fún yàtọ̀ o. Èdè bàbá ẹ̀. N ló fi jẹ́ pé gbogbo ara ní kíbi ìṣòwò o. òkun lórin wa wọ́n gbọ́ wọ́n gbọ́ tì. Èdè Bọ̀nsẹ̀ ń gbọ́n lóyún àtúngbà lé gbogbo mọ́ wọn lọ́wọ́. Àgbàdo lórin wa wọ́n yá lóko fà á wọ́n jẹ nílé jẹ lóko wọ́n fi bọ́ta àtọmọ. èdè bàbá èdè èdè bàbá èdè èdè bàbá èdè ọ̀rọ̀ màmá ọ̀rọ̀ o. èdè bàbá èdè. gúdúgúdú kan ìyá àlù kan àbísálá létè o. èdè bàbá èdè o. ẹ̀bùn bàbá ẹ̀bùn. èdè bàbá èdè. ọ̀rọ̀ àgbọn lórí wa kò lè yọmọ ádámọ̀. èdè bàbá èdè. ó ṣe lómi nínú olúwa lóye. èdè bàbá èdè dẹ̀ mọ̀ wá gbádà orin ẹ̀wù orin ṣòkòtò orin fìlà orin bàtà orin mo tẹ̀pa orin òye ìdílé ẹ̀yẹ wo àlùjọ rówó mú wòmù lẹ́yìn ọba kan torí ẹ̀yẹ àgbẹ̀ ló laró olúwa ló fún un ṣe ah, àṣà bàbá àṣà wọn. láì àdìsá ti dóde o àgbà yìí ẹ wá sọ ẹ̀yin bọ̀bọ̀ ń lọ dé fìlà ẹ̀yin àǹtí ẹ lọ wé gèlè ẹ jẹ́ ká lọ sáfù àti sáà o níbi tó ti kí n gbà kan jù mú ó sì ń gbà kan jù mú ẹ ó sì ń gbà kan jù yẹ bẹ́ẹ̀. ọmọléèwé ẹ̀yà ká lọ o mọ̀jẹ̀ sí ẹ sáàmà bọ̀ ẹ tẹ̀lé wá ẹ sáàmà bọ̀ orí ń bẹ lọ́dọ̀ wa àlùjọ ń bẹ ẹ má mi bàbá mú bèbí ẹ o bóyá ká lọ sáwọn àti sáà níbi tó ti skin gbàkan jù mo skin gbàkan jù mo skin gbàkan jù gẹ́gẹ́. kìlákàlà ṣùgbọ́n. bóyá kájọ jó fẹsọjọ láyé ló lérè ìlú máa sọ méjì náà rọ dásíá jẹ́ music rẹ títún ní. bóyá kájọ Malo malo malo malo malo máa lọ Malo malo malo malo malo lọ máa Malo malo malo malo malo máa mi Malo malo malo malo malo máa lọ máa lọ máa lọ máa lọ máa jó Malo malo malo malo malo lọ máa Malo malo malo malo malo lẹ́gbẹ̀ẹ́ bí Malo malo malo malo malo ṣeré. síwájú jò sẹ́yìn. Màlọ́ màlọ́ màlọ́ màlọ́ màlọ́ máa jó bí olókun. Màlọ́ màlọ́ màlọ́ màlọ́ máa fi lẹ́fẹ̀ẹ́ bí ọlọ́sàn. Màlọ́ màlọ́ màlọ́ màlọ́ màlọ́ máa jó bí olókun balabala balabala balẹ̀ bẹ́ẹ̀ bí ọlọ́sà ìjòyà ó ṣe mú wọn sẹ́sí wọn sí ilẹ̀ o ẹ jẹ́ kán máa jó lọ jẹ́ kí wọ́n rí ká nínú pépà kí wọ́n rí ìhòòhò lórí tẹ́ni jẹ́ kí wọ́n rí gan ọ lórí rédíò pàtí sáàdọ́dẹ eléré bèrè rẹ́ wọn sí já wọn sí já wọn sí rẹ́ wọn sí rẹ́ wọn sí ẹ já wọn sí òkòtò fórí jọ kò tún jọ ẹ lè kó látilẹ̀ o títí tó fi dókè ẹ tẹ̀lé kó látòkè o títí tó fi dé sàlẹ̀ ìjà wọn sí ẹgbẹ́ wọn sí àjùra wa lọ láì adìs ìyẹn ti ṣe ti já o ìjà wọn sí ẹgbẹ́ wọn sí. àgbọn láìwọ náà tó fẹ̀yìn rìn agbára náà lọ mú wa o sá ìsẹ̀yìn lẹ́wọ́ pẹ́ o pé ọ̀gá ní màsítà o àtẹ̀tí forin sẹ́kọ̀ọ́ náà o. ẹ wá jó yá kájọjọ́ ìwájú bá mi jó. àti forin sẹ́kọ̀ọ́ náà. ó yá kájọjọ́. àbùrọ̀dá wa tọ́wọ́. ìwájú bá mi jó. àǹtí jẹ́ níbẹ̀. ó yá kájọjọ́. rẹ̀dì mi tó fẹ̀ yiri. ìrìnàjò bá mi jó. agbára ló nà mú wá. bóyá bàjọ́jọ́. àbísà forí náà o. ìrìnàjò bá mi jó. torí iṣẹ́ mi ni òwò mi ni. bóyá bàjọ́jọ́. mo gbọ́kọ́ lọ́wọ́ gbogbo àdìrò. ìrìnàjò bá mi jó. mo gbàgìrì lọ́wọ́ ṣèdòṣèdò. bóyá bàjọ́jọ́. àníṣe oríyè mi yékéyéké. ìrìnàjò bá mi jó. lòjé mi sì. bóyá bàjọ́jọ́. èyí Yorùbá mi sì. àti forí sẹ́ẹ̀kọ́ náà o. bí ayọ̀ mi. àníbọ̀n fẹ́ ẹ̀bọ̀n kan láyé má dé bí ayọ̀ mi. èmi mẹ́ni kúléwé dáadáa má jẹ́ bí ayọ̀ mi. mẹ́ni kúléwé dáadáa má jẹ́ bí ayọ̀ mi. tọ́ mi ṣe mi máa débi bi mi. ohun tó bá wù kọ́ tọ́ mi dà èmi máa débi ayọ̀ mi. èmi mẹ́ni kúnlẹ̀ wẹ́ gbàgede lọ́wọ́ ṣèdòṣèdò. bóyá bàjọ́ jọ. àníṣe orí èmi yékéyéké àníṣe. báyọ̀ bá mi jọ. bí ayọ̀ mi. àníbọ́n fẹ́ ẹ̀bọ̀n kan lọ́yẹ̀ má dé bí ayọ̀ mi. èmi mẹ́ni kúléwé dáadáa má jẹ́ bí ayọ̀ mi. mẹ́ni kúléwé dáadáa má bí ayọ̀ mi. ọ̀nà yòówù kọ́tà mi gbà ẹ̀mí má bí ayọ̀ mi. gbogbo ohun tó nǹkan tá mi ṣe mi máa débi ayọ̀ mi. ohun tó bá wù nǹkan tá mi dà èmi máa débi ayọ̀ mi. èmi mẹ́ni kúnléwé dandan máa débi ayọ̀ mi. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. You are to Fresh 105.9. Right out of the ancient city of Ibadan is 105.9 FM Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Sumbo, Sumbo, where are you going looking like you want to beat somebody? My sister, see me see trouble oh. beg, see waiting I order, see waiting that deliver give me. It resemble, and I don't pay online oh. Chai, now why me I dey like buy online only on Jumia? Because I fit pay on delivery and return or change my item for free if I change my mind. And you tell me before oh. Now Jumia go to buy from going forward. For first, Dazin Apparel. Now me and you today. Sumbo, Sumbo. Enjoy peace of mind that comes with pay on delivery when you shop on Jumia and avoid stories that touch. Jumia, your everyday delivered. I find the strength I need every time love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Dude. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Some people go just promise you berekete, but they go only fit give you bear. Some no go fit do past bere. If they too try safe, eh, some fit struggle give you bereke. Hmm, but you see glow eh, hmm, omo, they no go just give you berekete, They hmm, go even give you berekete plus plus join safe. Yes, so when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber and now 1000 Naira bonus credit then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. Nah, four, four. This one now Bracket Plus Plus. Just dial star 777 hash or activate activate new Glow SIM, make yourself fit get joy on top your unlimited value. Waiting for Glow breaker plus Plus. Glow. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Alanda Dairy and Chivita Fruit Juice. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ẹ kú ojúmọ́ ẹ kú ìtẹ́tí sí ìkànnì fresh one zero five dot nine ilé orin challenge ìbàdàn èní ọjọ́ àbámẹ́ta yìí yóò sàn wá síre gbogbo ẹ káàbọ̀ sí abala ìkéde àti ìpolówó ọjà àkọ́kọ́ fún tòní kéré o èyí ni láti fi tó gbogbo èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà létí wípé ẹnikẹ́ni tó bá ra ilẹ̀ látọwọ́ ẹbí ọ̀ṣunkànmí ọ̀kánjọ́bí tó wà ní abà ọ̀kánjọ́bí níjọba àbílẹ̀ ìdó nílùú ìbàdàn bóyá lọ́wọ́ ẹnikẹ́ni ló ti rà á tàbí iléeṣẹ́ kan ẹ̀ń tó bá ṣe bẹ́ẹ̀ tó rà á fún lílo ara rẹ̀ àbí fún iléeṣẹ́ kan wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó sọ̀wọ́nù ni o nítorí ẹbí náà kò gbé ilẹ̀ náà fún ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ kankan láti ta ilẹ̀ ọ̀hún fún ìdí èyí káwọn èèyàn ṣọ́ra o fáwọn ajagunbalẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0800 zero eight zero five six six three nine eight six six tàbí zero eight zero eight zero two two one eight three two tàbí zero seven zero five one five three zero nine four four three olùkéde gbogbo ẹbí gbọ́lágadé ọ̀dẹ́mùyíwá baálẹ̀ ẹbí ọ̀ṣunkànmí ọ̀kánjọ́bí àti ọlátúndé isiaka sadiku mọ́gàjì ẹbí ọ̀ṣunkànmí ọ̀kánjọ́bí àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n buwọ́ àtẹ̀jáde yìí. Ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn la wà. ọ̀gá ó tóbi òyeyè àdúrà ó là ó ní bàbá àgbà arúgbó ọjà o. ìwọ ló yẹ láti gbà ó ìwọ ló yẹ. bàbá àgbà bàbá àgbà arúgbó ọjọ́ o. ìwọ ló yẹ láti gbà. tó tóbi ọlọ́run bàbá kan. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá kan. ayé bàbá o ó fọrùn ṣègùn gbé. ọlọ́run tó tóbi ọlọ́run. máa ṣe tí ìgbà ní ọba òjò. ẹ ti mọ̀ pé irọ́ lè pa. ẹ gbà pé èké lè sùn ṣe. kí ni bá ṣe tí ń gbà bí iye lè dùn kí ni bá ṣe tí ìgbà ní ọba òjò. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá kan. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá kan. ọlọ́run tó.